Dialogue for fluency. Sàámú ọkùnrin náà. Ó dọmọ ọdún méjì báyìí. Inú mi dùn púpọ̀ láti mọ̀ yín. Ará Amẹ́ríkà ni wá. Ṣé ẹ pẹ́ díẹ̀ kẹ́ tó padà? À á ṣe ọdún Dialogue again for fluency. Samu ọkùnrin náà. O dọmọ ọdún méjì báyìí. Inú mi dùn púpọ̀ láti mọ̀ yín. Ará Amẹ́ríkà ni wá. ṣé ẹ pẹ́ díẹ̀ kẹ́ tó padà? à á ṣe ọdún díẹ̀.